Ọranị, Ọranị, gbogbo ọ̀nà tó o bá tọ̀ tó fi já sínú zìnà dákun ṣọ́ra fún un lọ́lọ́run sọ pé wàlá tákọ́rọ̀ bú zìnà ẹ má yẹn ni pé gbogbo ọ̀nà tó o bá tọ̀ tó fi já sí zìnà má wulẹ̀ tọ̀ ọ̀nà yẹn torí ìyà tó dúró dì ọ́ lẹ́yìn kì í ṣe kèrè mí o <laughs> kì í ṣe kèrè mí o. sọ́ọ́rí nǹkan tẹ́lẹ̀ mi máa fi wònú pé òun ò lè wá ṣe ìsìláàmù o òun ò lè ṣe ìsìláàmù. kí a ló fẹ́ ṣe ó lóun lọ ṣe ẹ̀sìn kan tí wọ́n ní ẹnìkan ti kú fún ẹ̀ṣẹ̀ àwọn òun ọmọ dá ọ̀ràn lọ́ńtò òun ni bẹ́ẹ̀ nìkan ti kú fún un sórí ọ̀tàn rẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n kú fún un sí bàbá ẹ̀ ló kú fún un àbí ìyá rẹ̀ ẹ́ ṣé wọ́n gan mọ̀ pé òfin ayé gan ó dúró sórí ìka tó bá ṣẹ̀ lọ́ọ́ bá gé ọ̀gbọ́n rí. ok ntí òjò fẹsẹ̀ islam ni wípé òfin wà nínú ìsìláàmù fún àwọn ọ̀daràn bíi irú rẹ ìwọ sì fẹ́ jẹ́ ọ̀daràn la ilaha illallah ó fẹ́ jẹ́ ọ̀daràn ó sì ti mọ̀ pé òfin ti wà nínú ìsìláàmù ó wá jẹ́ ọ̀daràn plus kèfèrí ọ̀daràn plus ló kọ rẹ ọ̀daràn plus. bá a ṣe ní yahoo plus ṣèwọ́ náà máa jẹ́ ọ̀daràn plus ó ti torí pé o fẹ́ máa dáràn o fẹ́ máa mutí o fẹ́ máa ṣe sìnà o fẹ́ máa ta tẹ́tẹ́ o fẹ́ máa lu jìbìtì o fẹ́ máa ṣe four one nine ẹ̀sìn sì ń sọ wípé àwọn ọ̀ràn wọ̀nyí ó ti ní ìjìyà òkè ọ̀wà fẹ́ kí wọ́n máa jẹ ọ́ níyà yẹn o sì fẹ́ máa dáràn wọ́n wá wu ẹ̀sìn wo ló fààyè gba pé kíyàn máa dáràn tó sì gbà pé ọ̀ràn tó ń bá ń dá ẹnìkan ní òsè kíni yóò rú lọ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam báyìí ló sì gọ̀tù ah, ìwọ ọmọ dáràn jọ ọmọ dájọ ọmọ dájọ ọwọ àdì kalẹ̀ ẹnìkan wà dé yá kìmọ yá àtàrù òun wá jẹ́ alábàárú ẹ̀ṣẹ̀ ìwọ ló rù nǹkan rẹ àgbélébù rẹ nù wọ́n ló gbé ìṣòro rẹ nù wọ́n ló gbé ẹnìkan ò ní bọ́ gbé ọjọ́ tètè lọ tú bá kọ́ padà sínú Islam wọ̀ rọ́wọ́ Islam ò fẹ́ kó jẹ́ ọ̀daràn ni o ló fi gbé ìjìyà kalẹ̀ fún ọ̀ràn o tí ọ̀rẹ́ ń tó gbélé ayé tí ò ṣe sìnà tí ò mutí tí ò ta tẹ́tẹ́ tí ò lu jìbìtì tó sì ń gbélé ayé ìrọ̀rùn ó rí ni. ìyẹn báyẹn. so fún wípé arábìnrin ṣe sìnà ni tó bá jẹ́ ẹni tí ò tí ì lọ́kọ rí ìjìyà rẹ̀ nìyẹn kò bókó ọgọ́rùn-ún tọ́ba rúlà pẹ̀lẹ́wọ̀n ọdún kan àti ṣe àṣekára tọ́ba gásípò ti lọ́kọ rí ó ti láya rí wọ́n ò rí málẹ̀ lóòyẹ̀ wọ́n ò kú lóko títí ẹ̀mí rẹ̀ ó fi bọ́. ìyẹn ni lórí ọ̀rọ̀ rẹ̀ ìkejì ìdájọ́ ọlẹ̀ ìdájọ́ ọlẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ìfáàrà wípé oyún ṣíṣẹ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbàlódé gbogbo ògbà tánàbí ń bẹ láyé sallallahu alaihi wasallam wọn kì í ṣe oyún wọn á bí ìbá sì ṣìnà wọn á bí. nígbà tó sì wà ní Mẹ́kà àṣà wàdùlì banas gbígbé ọmọbìnrin bò lóòyè oníṣẹ̀lẹ̀ níbẹ̀ àyà sì sọ̀kalẹ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ tó o gbé bò lóòyè ó ti dúró dì ọ́ o yóò bi ọ́ léèrè pé kí lẹ̀ṣẹ̀ tó ń dá tó fi pa òun nígbà tó dé Mọ̀dínà ìjìyà wà fún ẹni tó bá pa ẹ̀mí ènìyàn ní ọ̀nà àìtọ́ a padà máa ṣàlàyé kátígórì ìpànìyàn ní ọ̀nà àìtọ́. ní wàyí o tí ayé ti wá di ayé kíni ayé àbọ̀sán lásìkò tiwa yìí àwọn àfáà kálọ̀ bá ní wọ́n wá ṣe àwọn àlàyé kan fún wa àwọn àlàyé yẹn ó yẹ ká gbọ́ yé ó ká gbọ́ àlàyé wọn yẹn ó yẹ ká gbọ́ yé alákọ̀ọ́kọ́ ni pé kí ni ìtumọ̀ pé èèyàn ṣẹ́ oyún àkọ́kọ́ gbọ́ yẹn yé ná torí pé àkọ́kọ́ gbọ́. kí ni ẹ̀sìn kí ni ọ̀ràn yẹn gan kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní sábàdàkọ zìnà ní ìsìn pé ìdájọ́ zìnà ni pé ọ̀dọ́ òbókú ọgọ́rùn-ún ẹ̀wọ̀n ọdún kan ẹni tó jáde ilé kọ rírì mọ́lẹ̀ àti kíkú lóko ní tiẹ̀ o. kẹ́límà zina ohun tí wọ́n ń lò ó fún ọ̀pọ̀ díẹ̀ kò mọ́ lẹ́yọ kan nítorí pé wíwo bí olóbìn kíyàn tẹjú mọ́ zìnà ni kò tẹjú mọ́ bí olóbìn zìnà ni àmọ́ tó o bá tẹjú mọ́ bí olóbìnrin wọn ò ní lù ọ́ kó bùkún ọgọ́rùn wọn sì ní rí ọmọlẹ̀ tọ́ba lé tọ́ba ti níyàwó lé gbígbá obìnrin olóbìnrin lọ́wọ́ mú kẹjọ bọ́ra yín lọ́wọ́ zìnà ni zìnà ojú ni kó o mọ obìnrin olóbìnrin zìnà ọwọ́ ni kó o gbá obìnrin olóbìnrin lọ́wọ́ mú zìnà etí ni kó o máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu obìnrin olóbìnrin kó o máa jẹ dòdò rẹ̀ kọ́mọ ni ah ohun ìyẹn ó sì dùn mọ́ mi létí àfi bí ohun màláìkà ó ti ń fi kíni ó ti ń fi tí ẹ ti sìn nánú. zina ètè ó ní kọ́ ọ máa fi ẹnu kíìsì obìnrin olóbìn sọ yíyọ báwọn. Hmm. gbogbo ìran sinna tí mo kà á lẹ́hùn kò sí jìyà kòbókò ọgọ́rùn-ún lórí ẹ̀ àtẹ̀wọ̀n ọdún kan kò sì sí lílẹ̀ lóko lórí ìyẹn ọwọ́ pé ò ń dá ẹ̀ṣẹ̀ bọ́ bá sì tọrọ àforíjì lórí ìyẹn aláwọ̀ foríjì ọ̀ zina tí ó bí ìjìyà òun ni zina abẹ́ òun ni kíni zina abẹ́ zina abẹ́ ló bí ìjìyà tí wọ́n ní kí á jẹ ẹni tó bá kó sínú ẹ̀ wọ́n bá wo obìnrin olóbìn tó o kíìsì obìnrin olóbìn tó o bọ obìnrin olóbìn lọ́wọ́ tó o họ́gì obìnrin olóbìn gbogbo tó o ṣe òsì náà láàpì ṣùgbọ́n wọn ò ní ìjìyà nínú bí kò sí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ aláwo ló sì mọ ìyà tó lè fi jọ́ lórí ìyẹn lọ́jọ́ àlèkìyàmá. bó bá ti wá ń tọrọ àforíjì lórí ìyẹn ọ ṣùgbọ́n ti ta bẹ́ ìyẹn ló ní jìyànú ìyẹn ni asagafula láògbé àfi kó lọ o tó ti gbọ́ aságáfù lá ó gbèsè ní ojú aságáfù lọ́ọ̀hà ó gbèsè ní ojú aságáfù ó ní etí asagafula ogbe gbé asagafula ogbe gbé asagafuru lọha kò gbé sínú abẹ́ bọ̀ dáadáa ọjẹ́ yà ni tètè ibi tí wọ́n bá ti jọ yà lọ ni ó ti yọ hmm. ṣe so rí mo bá ni pé so agbọ́dọ̀ mọ̀ tẹ́ ń pè ní ọ̀ràn ẹ wo kẹ́límà zìnà ní ìsìn ara tá a fi ń ṣe zìnà sọ́rí wọ́n ṣe ń gbé sórí ọ̀kadà gbọ́ sórí ọ̀kadà ọlọ́kadà wà wájú obìnrin tẹ̀lé ìwọ wà lẹ́yìn àtọ́lọ́kadà o àtiwọ́ tó wà lẹ́yìn ẹ ti ṣe fi ẹ̀yìn tiẹ̀ ó fi ṣe fi igbá àyà tiẹ̀ ìwọ náà fi ṣèṣì náà tiẹ̀ ó fi ṣèṣì náà tiẹ̀ sọ pé ó gbádùn rẹ̀ ó fi ṣèṣì náà nù ṣùgbọ́n kò sí kòbó kọ́ ọgọ́rùn-ún fún yẹn ó tọrọ àforíjìn lórí ẹ̀ ni Allah sì foríjìn ọ bọ́tọ́ bá ti di pé ó ti kálámù bọ́nú go tàdá tí kì í ṣègo tàdá tí wọ́n yọ̀ǹda fún ọ ó ti dáràn ó ti dá ọ̀ràn tó jẹ mọ́ ìjìyà wàyí kí ni jẹ́ abortion kí ni jẹ́ kí ni o abortion ìsìkọ́ọ̀tù lìjẹ̀nìn ìsìkọ́ọ̀tù àlìjẹ̀nìn kí ni pé èèyàn abort nínú ṣẹ̀ríà Islam àwọn àáfàá wa wọ́n ní kẹ́nìkan tó lè jẹ̀bi pé ó abort tàbí ká tó lè sọ pé yóò jẹ ìyà pé ó ní ìjìyà kan lórí pé ó ṣẹ́ oyún irú oyún wo láàpè ní abortion tó jẹ́ ìjì tó ní ìjìyà tá a fẹ́ sọ nínú irú oyún wo ni ò sì ní irú ìjìyà tá a fẹ́ sọ nínú wọ́n wá padà sínú hadíìsì kan pàtàkì tí ó wà nínú hadíìsì yẹn common hadíìsì yẹn ó ṣe kí ni ó common hadíìsì tó ń sọ nípa bí Allah ṣe máa ń dá ẹ̀dá. tó ń sọ nípa bí Allah ṣe máa ń dá ẹ̀dá àdìsí yẹn lálàáfíà ó sì wà nínú kíni ó wà nínú tíra fọ́tí hadisi ànàwàwíyà ó wà nínú fọ́tí hadisi náwáwí. hadisi yẹn ló jẹ́ ká mọ̀ ìgbà wo látò sọ pé lágbájá yìí ó ṣẹ́ oyún. tí ṣíṣe oyún yẹn túmọ̀ sí pé ó pa ènìyàn tó wà nínú okùn rẹ̀ àtìgbà wo la sọ pé ó ṣẹ́ oyún àmọ́ kò pa ènìyàn tó wà nínú ikùn rẹ̀ àdìsí náà lọ báyìí pé inna ahadakum àdìsí abdullahi ibn Mas'ud ni o ó wà nínú tírà ìmáàmù Muslim nínú sọ̀híhù rẹ̀ tírà ìmáàmù muslim nínú sọ̀híhù muslim látọ̀dọ̀ abdullahi ọmọ mas'ud radiyallahu anhu dájúdájú òjíṣẹ́ Allah sọ pé inna ahadakum yujma'u khaliquhu fi batni ummi arba'ina yawman. dájúdájú ẹnì kọ̀ọ̀kan yín wọ́n ń kó ìṣẹ̀dá ẹ̀ ẹ̀dá rẹ̀ wọ́n ń kó jọ fi bátìrì ùmí nínú ikùn ìyá rẹ̀ ni wọ́n ti kó jọ àrìbáyìn náà yẹ wùmẹ̀nù fún ogójì ọjọ́. lùtùfátàn ogójì ọjọ́ àkọ́kọ́ yẹn á wà ní á wà ní lùtùfà lùtùfà lùtùfà ní spam fún mayekunu alakọ́tàn fún mayekunu fi zálika alakọ́ mẹ́sìlá zálika lẹ́yìn náà yóò tún wá lo ogójì ọjọ́ míì tí ó fi wà ní ẹ̀jẹ̀ kíkí from sperm to blood from sperm to blood. ìyẹn ní àárín ogójì ọjọ́ kejì fọ́mọ yẹkùn fi dáàlìkà múdìgátàn mífìlà dáàlìkà. fún ogójì ọjọ́ kẹta yóò wá di organ tó ń pè ní báṣí ẹran ogójì ọjọ́ àkọ́kọ́ tó tẹ̀lé ìbálòpọ̀ lọ́kọláya nǹkan tọkùnrin dà á bẹ̀ ni ó wà nínú àpòlùkẹ́ bọ́bá já sí pé aláwọ̀ fẹ́ fi dá ẹ̀dá. E àtọ̀ yẹn ni ó wà níbẹ̀ ní ogójì ọjọ́ àkọ́kọ́ tí ogójì ọjọ́ àkọ́kọ́ bá ti parí tó bá ti pé lérí àtọ̀ yẹn tó pé lórí àtọ̀ yẹn ogójì ọjọ́ àkọ́kọ́ yẹn jẹ́ oṣù kan àti ọjọ́ mẹ́wàá forty days tó bá ti gbẹ́nu lé ogójì ọjọ́ kejì àtọ̀ yẹn a máa transform a máa change sí alákọ̀ ẹ̀jẹ̀ kíkì. gbogbo àtọ̀ yẹn ó máa change láàrin ogójì ọjọ́ kejì sí kíni ẹ̀jẹ̀ kíkì tó tí ogójì ọjọ́ kejì bá ti parí ni ó fi jẹ́ oṣù méjì àtògúnjọ́ tọ́ba tún bẹ̀rẹ̀ ogójì ọjọ́ kẹta ẹ̀jẹ̀ yìí yóò á máa change sí flesh muduga á máa change sí flesh ní ogójì ọjọ́ kẹta láàrin ogójì ọjọ́ kẹta yẹn. tí ó fi pé oṣù mélòó nù àti lóṣù méjì àti ogúnjọ́ tẹ́lẹ̀ yóò hà pé oṣù mẹ́rin láàrin ogójì ọjọ́ kẹta yẹn á change sí flesh tó bá ti change sí flesh ibẹ̀ ni gbogbo part of the body ni ó ti máa fara hàn ló ti máa develop ló ti máa develop ok thumma yurisalu ilayhi alimalak fayanfukhu fihi ruh lẹ́yìn ogójì ọjọ́ kẹta tí í ṣe four months tiwa wọ́n á wá rán màláìkà sí ìwọ ò lè mọ bí wọ́n ṣe rán sí o wọ́n á rán màláìka sí i màláìka yóò wá fẹ́ ẹ̀mí mímọ́ sí inú ọ̀gá yẹn lèmi fi máa sọ pé bọ́ ọ bá lọ́lọ́run fi ẹ̀mí mímọ́ dá Jésù kìí ṣe Jésù nìkan lọ́lọ́run fẹ̀mí mímọ́ dá bọ́ ọ bá sọ pọ́lọ́ rán màláìka jìbìrìlù sí Mọ́ríyámà láti wá fẹ́ atẹ́gùn ẹ̀mí mima sí i lára kì í ṣe Mariam nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí ń lóyún pátá lọ́lọ́mọ́rán màláìka jìbìrìlù sí. iṣẹ́ méjì ni iṣẹ́ màláìka jìbìrìlù. iṣẹ́ àkọ́kọ́ a fẹ́ atẹ́gùn ẹ̀mí sí olóyún lára nígbà oyún inú rẹ̀ bá pé oṣù mẹ́rin iṣẹ́ kejì wọ́n máa ń mú wáàyí wá bá ẹni tọ́lọ́ ń bá fẹ́ sọ di ànábì òjíṣẹ́ rẹ̀ nínú àwọn ènìyàn. fọ́nmà yorùsálù ilé ìlímọ̀ làkù àníṣe lẹ́yìn ìgbà tó ti pé four months tí í ṣe ogójì ọjọ́ kẹta wọ́n á wá rán màláyíkà náà sí àlẹ́kájì dúrílì. aleyhi salam tẹnìkan bá sọ pé ìyá jésù nìkan lọ́lọ́run rán màlẹ́kà ìbírúlù sí láti wá fẹ́ ẹ̀mí mímọ́ sí lára tó fi doyún ọmọ Mariama ìbéèrè ni pé irú màlẹ́kà wo lọ́lọ́run ìbéèrè kejì ni wípé ẹ̀mí mímọ́ lọ́lọ́run fi ni àbẹ́mí àbí ẹ̀mí àìmọ́ ẹ̀mí mímọ́ lọ́lọ́run fi dáwọ́ náà ni àbí ẹ̀mí àìmọ́ ká lè mọ orú èèyàn tó jẹ́ èmi o ẹ̀mí mímọ́ lọ́lọ́run fi dá èmi ní èmi ń tèmi o èmi ò mọ tiẹ̀ o gbogbo ẹni tó bá ti gbà wípé Jésù nìkan lọ́lọ́run fẹ̀mí mímọ́ dá ó ti fi bá ńlá mistake gbogbo wa pátá lọ́lọ́run fi ẹ̀mí mímá dá